alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi amarana bis-salati wa bayyana awqataha ọba tí ó pa wá láṣẹ tó ní gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ má máa kírun lójúmọ́ ó wá ṣàlàyé àwọn àsìkò tá a máa kì í wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run òun náà muhammad wa ala alihi wa ashabi ajma'in kó bá wọn ará lera àtàwọn sàhábà rẹ̀ pátápátá àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tá a gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí ẹ̀yàn màyá mi nínú ètò wa fiqh dalil òun náà ni tahdidu awqati salawat al-mafruda min asbab al-khilaf fi al-masajid ìmọ̀ pámẹ́nẹ́ǹtì àsìkò ọ̀hún ká máa fi gbèdéke sí àsìkò ọ̀hún ipò ọdún ipò àsìkò báyìí ìlàwọ́ máa kí àsìkò báyìí àsìkò báyìí la máa kí asiri àsìkò báyìí la máa kí makribi àti ìṣá yípo ọdún tí ò ní yí padà ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí máa ń fa wàhálà nínú mọ́ṣáláṣí tá a bá sì lọ lè mójútó lérí àsìkò ọ̀run mọ́ṣáláṣí ò ní rọgbọ fún gbogbo àwọn tí wọ́n kẹrùn bẹ́ẹ̀ nítorí pé irun kálukú fẹ́ fi súnmọ́ lọ́ọ̀ni kálukú fẹ́ fi wàlìjánà ni òun náà ní pàtàkì ńtọ́lọ̀ nítorí ẹ̀ dá wa lẹ́yìn ìgbà tá a bá ti ní ìmánì sọlọ. iqamatu salawati al-mafruda ẹ̀yọ́ màyá mi ká lè kírun mọ́sálásí ká sì lọ lè kí lásìkò rẹ̀ wájiba ala kulli muslim dandan ni lérí mùsùlùmí kọ̀ọ̀kan torí ẹ̀ lọ́lọ́run ṣe dá wa kọ̀ wá sí nǹkan kan tá a lè máa ṣe lójúmọ́ tó tóbi lẹ́mìí mùsùlùmí gidi tó ṣe pàtàkì tó tó ká lè kírun ẹ̀wá rí irun yìí láha shurutu sihha irun yìí ní àwọn mọ́jẹ̀mú tí ìmọ̀ fi lálàáfíà tọ́lọ́run fi máa ń gbà táwọn mọ́jẹ̀mú yóò bá pé bẹ́ẹ̀ bá kírun ọlọ́run nígbà lọ́wọ́ yàn ara ẹ̀ ní kí atábà ká fọra ká fabẹ́ àti gbogbo bí tẹ́gbìn ti ń jáde ká ara ẹ̀ ní ká wọṣọ kó bo òhò ara wa ara ẹ̀ ní ká kọjú sí kíbla ara ẹ̀ náà ní kásìkò òrùn wọn wọlé ká tó kì í ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òdìkóló lè wákìtì shartu sihhati salat kálọ̀ lè mọ̀ yí pé ìrun tá à ń kí yẹn ó ní àwọn mọ́jẹ̀mú kan tí màá fi lálàáfíà nínú ẹ̀ náà ni kájákásìkò òrùn wọn wọlé ká tó kì í ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa lé ní àsìkò òrùn yìí wọlé tí wọ́n fi pèrún mọ́sálásí básìkò àwọn tó bá gbàgbọ́ yé nípa àsìkò orin wọn ní bá yín tó sáfù látara bẹ́ẹ̀ ìmáàmù máa sọ pé àwa ń kírun àwọn nǹkan kírun lẹ́yìn náà ìjọba máa ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ bá kí ti yín tán tásìkò orin ò sì tí ì wọlé àwọn tó gbàgbọ́ yé nípa àsìkò orin tí wọ́n kéwú tọ́rọ̀ sì yé àwọn ṣẹ̀ṣẹ̀ wá kí tiwọn kò wá ní rọgbọ kí ìmáàmù méjì ọwọ́ mọ́ṣáláṣí kò sí ní rọgbọ nínú mọ́ṣáláṣí ká dára wa sí méjì kọjá pé àwọn kan máa kírun tiwọn lọ́tọ̀ àwọn máa kí tiwa lọ́tọ̀ àwọn àwọn ni wọ́n fa wàhálà yìí òun náà làwọn tí wọ́n gbàgbọ́ yìí nípa irun tí wọ́n ń kí wọn gbàgbọ́ yìí nípa àsìkò run èmi ò ní kírun lẹ́yìn yín básìkò run ọba ti wọlé o kò sí ní tẹ́sí. bẹ́ẹ̀ lẹni tó bá gbàgbọ́ yóò ní kírun lọ́kùnrin lóbìnrin lẹ́yìn yín ó dìgbà tẹ́ bá kírun sásìkò tọ́lọ̀ ní akí bó láti wá màsìkò náà. àwa nílẹ̀ yorùbá èèyàn miami àwa ti gbàgbé kalẹ̀ tiwa five thirty làṣùbà two o'clock gééré òun náà ní zori táǹpẹ̀ láyìí la aago mẹ́rin gééré òun náà làlásàrì àti gbé agolé fúnra wa yìí pé ago méje ní magrib àti gbàgolé a sì ti pinnu lẹ́rí pé ago mẹ́jọ ní ìṣá ṣé bẹ́ẹ̀ lórí nínú ẹ̀sìn Islam gbogbo mọ́ṣáláṣí ti ń gbọ́ mi àti gbogbo imam ká lè bẹ̀rù Ọlọ́run ká lè wádìí ìmọ̀ ẹ̀sìn wa ká má dá wàhálà lẹ́nu àwọn mọ́ṣáláṣí wa àsìkò òórùn pàtàkì lọ́lọ́run bá aláàfin ní ká máa kí lásìkò yẹn básìkò yẹn ọba pàtàkì Ọlọ́run ọkàn ní ẹ̀ka máa kírun ọlọ́run sọ̀nù Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní faqimus salah ọlọ́run ọba ní ẹ máa wá kírun inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta irun tí mo ní ẹ kí yẹn ọ̀ràn àyàn ní lérí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àṣẹfàṣìkò sírun náà fún wa àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ní wọ́n múrin lọ́rọ̀ àyàn wọ́n sì máa kí lásìkò rẹ̀ sọ́ọ̀tù nìsa Quran four aya one oh three lọ́lọ́wọ́n bá aláàtí ń sọ fún wa yìí pé dandan ni irun dandan ni ká kí lásìkò tọ́lọ̀ ní akí kẹ́nìkan lọ́wọ́n fẹ́ kírun àyílà wọ́n fẹ́ kírun lórí lágò kan òru gbogbo aláàní kò nírun apanupọ̀ lérí ẹ̀ ẹnìkan fẹ́ kásùbà lágò mọ́kànlá ọ̀sán gbogbo aláàsọ pé kò nírun ṣe rí bá a ṣe panupọ̀ tá a bá lọ lè wadi àgbọ́yé àsìkò òrun nínú ẹ̀sìn wa a rí pọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò wọn kàn kẹrun dàálẹ̀ ní ọlọ́wọ́n ọgbàrún wọn imam masalasi ọ̀rọ̀ délẹ̀ báyìí àwọn jàmọ́ ò béèrè lọ́wọ́ rẹ o ìpè sásìkò tó ní a máa kì í náà lásìkò tó lọ́wọ́n fi sí bó láti wá màsìkò náà ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ó wá sàlàyé àwọn àsìkò yìí bayyanaha mujmala wa bayyanaha rasulullahi mufassala ọlọ́wọ́n bá wá sàlàyé ìpè àwọn àsìkò tẹ́ máa kírun ní o ọkàn kó papọ̀ anabi wa fọ sí wẹ́wẹ́ sẹ́ńpá àmọ́ tẹnumalẹ́rì ètò yìí pé àníbọ̀lọ́ bá sọ̀rọ̀ kalẹ̀ anabi ni ó ṣàlàyé ẹ̀ ọlọ́wọ́n bá ní akínmi sọ́dáta rẹ̀ muhammad dìde kírun fáwọn èèyàn ke shamsi tí òórùn bá ti yẹ tàrí lè zawali shams irun wo jama irun zori ni kì í sago méjì lọ́lọ́wọ́n ọba kọ́ sínú kuraahùn tóórùn bá ti yẹ tàrí ni ó lè jẹ́ tòwáhùn ó lè jẹ́ one o'clock ó lè kọjá díẹ̀ ọlọ́run bá ní bóòrùn bá ti yàtàrí ẹ̀kírun zori ilé agasaki lẹ́yìn ẹ wá kí àwọn àrùn tó kù náà títí tí yóò fi di ìdajì òru àwọn ìrun olókùn tá máa kí ọlọ́run ní a máa kí ìrun zohori asri magrib isha ọlọ́run bá ní wọ́kúrọ́ ànàlfàjìrì ayé sọlá àtàlfàjìrì ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni kẹ́ kírun fàjàrí ìrun àlfàjàrí ọlọ́run wá ní kùrọ̀ ànàlfàjìrì torí pé a máa ka kùrọ̀ ànà púpọ̀ ń ọlọ́run bá ní inna qur'ana al-fajri kana mashhuda ọlọ́run ní ìrun àṣùbá ìrun àlùfájàrí yẹn àwọn màláíkà tí wọ́n máa wá bá wa láàárọ̀ àtàwọn tí wọ́n máa bá wa lálẹ́ àwọn méjèèjì wọ́n jọ pàdé lásùbà kana mashhuda ìrun àṣùbá àwọn màláíkà máa ń pọ̀ mẹ́gà màláíkà ti ń ṣe ọ̀sán àtàwọn tí wọ́n ti ń ṣe òru wọ́n pàdé mọ́sálásí níbi ìrun àṣùbá ẹ̀yọ́ màyá mi ajẹ́pẹ́ àlùfájàrí yíyọ làá fi àṣùbá kì í kì í ṣe aago tẹ́yìn tẹ́yìn bá gbé kalẹ̀ pé five thirty ni o lè má jẹ five thirty nígbà míì Suratul Isra lọ́lọ́run ti ń sọ eléyìí Quran seventeen ayah seventy eight wàfàsọ́làhà muhammadu sallallahu alayhi wa sallam kọ́mọ bá dàrú mọ́ wa lọ́wọ́ àwọn àyà tá kà yìí anabi wa sàlàyé rẹ̀ tó wá clear sí everybody imam masalasi ọlọ́lẹ̀ gbẹ́tẹ̀rẹ̀ muwata ọlọ́lẹ̀ gbẹ́tẹ̀rẹ̀ sahih al-bukhari ọwọ́ ọlọ́lẹ̀ gbẹ́ sahih muslim ibẹ̀ ló ti clear sí ọ yìí pé àsìkò tẹ́yìn mú permanently yẹn àsìkò tẹ́ mú pínlẹ̀ lẹ́yìn máa kírun yípo ọdún tí ò ní yẹ yẹn ó rí i pé mistake ńlá ní ọjẹ́ o ìtumọ̀ ẹni pé láwọn àsìkò kan ẹ̀ máa nírun láwọn àsìkò kan ẹ̀ṣẹ̀ ní nírun rárá wọn ní kọ́lẹ̀ fún yín anábì ní wákàtí zuhuri anábì ni àsìkò tí ọlọ́wọ́n bá aláàní sọ fún yín pé ẹ̀ máa kí zuhuri ìdá zalati shamsu nígbà tí òòrùn bá yẹ tàrí tóòrùn bá wà ní gangan òkè wa ọ wà ní Atari wa to tọba tí a bá yẹ díẹ̀ ayẹ anabi ní zori tónu ẹrí anabi ọ̀dà kọ aago méjì o lẹ́yìn bàbá ọjọ́ ńlọ wakana zilu rọjuli katoli anabi ní ìbòjì ọmọ èèyàn yóò wá ṣe déédéé rẹ̀ anabi ní ìbòjì ọmọ èèyàn yóò ṣe déédéé tí ìbòjì yín bá ti ṣe déédéé yín zori wọlé nu nígbà mi aago kan nígbà mi tó wà ẹ̀sìn wáyé tá à ń ṣe kìí ṣe pé wọ́n kàn ákìn rẹ̀ káàkà máa kí n tàbá rí yóò ní í ṣe pẹ̀lú tí wọ́n kọ́ lẹ̀ fún wa ni anabi wa waqtu al-asri anabi àsìkò tẹ́ máa kí al-asri ma lam tasfarra ash-shamsu òun náà ni ìgbà tásìkò sórí ìbá ti lọ àsìkò al-asri ó wọlé ń gbà ní ẹ rí i pé òòrùn ò ti pọ́n eh, òòrùn ò ní ti pọ́n eh, tásìkò al-asri ó fi wọlé anabi wa waqtu al-maghribi anabi àsìkò tẹ́ máa kí maghribi ma lam yaghib ash-shafaq kẹrí pé tamasoko pípọn rẹsúrẹsù yẹn kò tí ì wọlé sẹrí bẹlẹ bá ti sún ọyẹ magrebi ti tó pípọn rẹsúrẹsù yẹn ó sì tún kò lótú sámà ànábì ni tí pípọn rẹsúrẹsù yẹn bá ti wọlé àsìkò magrebi nìyẹn wa waqtu salati al-isha ànábì ni àsìkò ìṣá ila nisfi al-layl al-awsat lẹ́yìn ìgbà tí pípọn rẹsúrẹsù yẹn bá ti kò lójú sámà ìṣá ìwọlé nìyẹn títí wa waqtu salatu subuhi anabi ní àsìkò tẹ́ máa kírun àsùbá min tulu'i al-fajri lẹ́ni táìmù tí al-fajri bá ti yọ ni o ma lam tatla' ash-shams lókun ìgbà tó rùn ọ̀bá ti yọ rọ̀wáwò muslim imam muslim ló gba àwa o hadisi six hundred twelve kálọ̀ lè wò sahih muslim ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fíkẹ́hù dẹ̀lílẹ́yìn àgbọ́yé tá à ń gbọ́yé níbi ẹ̀rí méjèèjì òun náà ni pé anna awqata salati tatagayyar bi tagayyuril jaw òun náà ni pé àsìkò wọn máa yí padà bí ojú ọjọ́ bá ṣe ń yí padà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bí alùfájàrí bá yọ láago mẹ́fà aago mẹ́fà ni làápẹ̀rún kì í sago márùn-ún àbọ̀ tálùfájàrí bá yọ láago márùn-ún àbọ̀ ńgbà míì after five làlùfájàrí yọ yọ nígbà twenty after five nígbà míì six o'clock làlùfájàrí yọyọ eléyìí ní ń jẹ́ pé à ń kẹrùn lásìkò tọ́lọ̀ ní akí àlùfájàrí yọ lọ́lọ́wọ́n fi gbàsùbà kalẹ̀ kì í ṣe five thirty. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà tí òrùn bá ti yẹ̀ tàrí kì í ṣe ká màá wá dúró dago méjì ká tó pẹ̀rùn bóòrùn bá ti yẹ̀ tàrí ní tòwáhùn òrùn tàrí lágò kan ká pẹ̀rùn ni torí pé ọlọ́run ọ̀kọ́ sínú koran ànábì ọ̀sọ́ sínú àdéṣe pàgọ́ méjì làyílà wọlé ẹ̀yọ́ màá yá mi tí àlásàdé ta wí yìí tó náà bá ti dé kámọ̀ kó dé nìyẹn àlàásàrì ẹ̀yàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ò gbé kalẹ̀ pẹ̀lú aago mẹ́rin nígbà míì àsìkò àlàásàrì ni ìmọ̀ ń bọ́ sí aago mẹ́rin lóòótọ́ nígbà míì ìmọ̀ ń bọ́ sí quarter after four nígbà míì ìmọ̀ ń bọ́ sí twenty after four bí ojú ọjọ́ bá ṣe ń lọ bẹ́ẹ̀ náà láti máa kírun mọ́ṣáláṣí tí wọ́n bá ń kírun pẹ̀lú bí ojú ọjọ́ bá ṣe ń lọ àwọn ni wọ́n gbọ́ àìsàn yìí àwọn ni wọ́n ń kírun níbàámu bọ́lọ̀ ṣe ní kí wọ́n kì í bóòrùn bá ti wá wọ̀ àní bẹ̀rẹ̀ pé sago méje ti lù so ti dórí ẹ̀ ńgbé òrùn ti wọ̀ òun ti dórí ẹ̀ náà nù kóòrùn wọn wọ̀ làáfin kí magrebi sọmọ pé kóòrùn wọn wọ̀ làáfin sinú nù Ramadan bí magrebi bá sì wọlé ayé sinú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ilẹ̀ wa sú láago mẹ́fà bò ẹ̀ ẹ̀ wá gbé máìkì lọ́wọ́ ẹ̀ wá ń dún ẹlẹ́rìí ti kago méje ó lù pé kèdérí ẹ̀ kèdérí ẹ̀ nínú tó dàwọlé yìí ń wà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa títa máa sọ́kọ̀ òfin pàdé sẹ́sùn yẹn bá ti kó lójú sámà àsìkò ìṣáì wọlé nù títí ó fi di dájí òru ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni àkọọ́lẹ̀ ọlọ́run eléyìí ni àkọọ́lẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lè ní nílẹ̀ yorùbá àwọn atagbẹ́sìn yẹn àtàwọn ọ̀dọ́ láwọn àsìkò kan àjọ máa kírun pẹ̀lú máàmù láwọn àsìkò kan ìmáàmù ó kìtì àwa náà ó kìtì wa ni tani da mọ́ṣáláṣí rú sẹ́ni tí ń kírun lásìkò tọ́lọ̀ ní ó kí ni àbẹ́ni tí ń kí ní permanent time lọ́pọ̀lọpọ̀ ńgbà míì ìmáàmù òun gan fúnra ẹ̀ ní ọ̀gbẹ́sìn yìí àwọn jàmá ni wọ́n máa ní ìmáàmù àsìkò ètò ìmáàmù sọ pé ó ti tó àwọn bàbá àti tiwa nílẹ̀ yorùbá àsìkò tẹ́ máa ń kí nìyẹn sórí gbogbo tó ń sọ nì lóye yóò fa wàhálà nínú mọ́sálásí yóò sì fa áwọ̀ yóò wá di pé jàmá ọ̀dà sí méjì kálukọ́ máa kẹrun tẹ̀ lásìkò tí ọba tẹ̀ lọ́rùn níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àsìkò tá a máa ń bù yín five thirty fásùbà ọ̀yẹ́ aago méjì fún zóòrì aago mẹ́rin falasari aago méje fún magrib aago mẹ́jọ fún ìṣáì àwọn àsìkò òun máa ń bọ́ síbẹ̀ lóòótọ́ láwọn àsìkò kan bó ṣe jẹ́ pé zori oye àkì níbẹ̀rẹ̀ rẹ̀ ni bẹ́ẹ̀ kí zori láago méjì ó nẹ̀hùn àmọ́ ní màá ti ń wọlé ńgbà míì kágo méjì ó tó lù ṣe gbogbo àwọn àrùn míì tó kù lẹ́yìn zori bẹ́ẹ̀ bá mú permanent time fún tí ń kí láwọn àsìkò kan yóò máa nẹ̀rùn láwọn àsìkò kan kò ní nẹ̀rùn mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá fẹ́ni kọ̀ọ̀kan wa mo sì bẹ́ẹ̀ lọ́wọ́ fáwọn ìmáàmù mọ́ṣáláṣí wa kó lè tẹ̀síwájú ẹ̀yin bàbá bàbá ẹ̀yin kọ́mítì àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣètò mọ́ṣáláṣí gbogbo tó bá ti fẹ́ dá awòhawò lẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni káwọn afa oko tira jáde mú ọ̀tá ń bẹ ń lé rẹ̀ sọ̀yìn Bukhari ń bẹ sọ̀yìn Muslim wa ẹ̀kọ́ jáde ẹni kí wọ́n yọ àsìkò ọ̀run kí wọ́n yọ jáde fún yín bẹ́ẹ̀ kí lọ́lọ́run wí kí lànà wí gan-an lérí ẹ̀ kẹ́lẹ́ ní sẹ̀mí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ò ní dàrú o ilé ẹ̀sìn wọ̀ ní dàrú ọ̀pọ̀lọpọ̀ àwa ìmáàmù tá a kí ó yanjú ẹ lè kí ó ká lè tójú bọ́ tíra ká lè sàlékún ìmọ̀ wa ẹ̀yin jama ẹ̀yin náà mójútó àsìkò ọ̀run yín irun nìkan ni ó kù tàbá wọ sàárè irun nìkan ni ó kù níjọ́ àlùkìyàmà ẹnìkan ní wọ́ọ̀lì jẹ́ náà fàkẹ́hùn ọlọ́run wa nígbàrún yìí àfi kàkí lásìkò rẹ̀ abẹ́lẹ́ nǹkan ọlọ́run bá kọ́ wa wa gbàrún lọ́wọ́ wa wasalaamualeykum